sí ìkànnì amóhùnmáwòrán BGI TV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 ayẹyẹ ìyíkoto ìsọ̀rísọ̀rí fún ti ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ afcon twenty twenty three tí yóò máa wáyé ní orílẹ̀-èdè ivory coast lọ́dún tó ń bọ̀ ní àṣeyọrí ti dé bá lánàá ọjọ́bọ̀ ní ìlú abidjan lórílẹ̀-èdè ivory coast níbẹ̀ láti rí bí wọ́n ṣe kó orílẹ̀-èdè nàìjíríà pọ̀ pẹ̀lú orílẹ̀-èdè olùgbàlejò ivory coast equatorial guinea àti orílẹ̀-èdè guinea bissau sí ìsọ̀rí kìíní ìyẹn group a bákan náà láti rí orílẹ̀-èdè bíi egypt ghana cape verde àti mozambique ní ìsọ̀rí kejì ìyẹn group b nígbà tí orílẹ̀-èdè Senegal Cameroon Guinea àti Gambia wà ní group c ní group d láti rí orílẹ̀-èdè bíi Algeria Burkina Faso Mauritania àti Angola bákan náà ni àwọn orílẹ̀-èdè bíi Tunisia Mali South Africa àti Namibia wà ní Sorry, group e lákòótán ní group f láti rí àwọn orílẹ̀-èdè bíi Morocco DR Congo Zambia àti Tanzania ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ AFCON 2023 ni yóò máa wáyé ní orílẹ̀-èdè Ivory Coast bẹ̀rẹ̀ láti ọjọ́ kọkànlá oṣù kínní sí ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún 2024 akọ́nimọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Saudi Arabia Roberto Mancini ló ti fi ojú sọ́nà fún àṣeyọrí àkọ́kọ́ rẹ̀ lásìkò tí orílẹ̀-èdè Saudi Arabia bá ń kojú orílẹ̀-èdè Nàìjíríà níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ tó fẹ́ wáyé lónìí ọjọ́ ẹtì Friday Roberto Mancini ló gba iṣẹ́ akọ́nimọ̀gbá orílẹ̀-èdè Saudi Arabia lẹ́yìn tí ẹni tí ó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ìyẹn akọ́nimọ̀gbá náà fi ipò rẹ̀ sílẹ̀ nínú oṣù kẹta Saudi Arabia ni wọ́n pàdánù ìgbóhùnsọ́wọ́ orílẹ̀-èdè Costa Rica níbi ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ fún akọ́nimọ̀ọ́gbá Masini nígbà tí wọ́n tún jẹgba lọ́wọ́ orílẹ̀-èdè South Korea pẹ̀lú àmì ayò ẹyọ kan sí òdo ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles àti orílẹ̀-èdè Saudi Arabia ni yóò máa wáyé lọ́jọ́ ẹtì Friday òní láago márùn-ún ìrọ̀lẹ́ lórílẹ̀-èdè Portugal ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea láti orílẹ̀-èdè England ni wọ́n ti fi orúkọ agbábọ́ọ̀lù ọwọ́ iwájú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Victor Osimhen kalẹ̀ pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù mìíràn tí wọ́n fẹ́ gbé lásìkò ọjà káràkátà àwọn agbábọ́ọ̀lù nínú oṣù kínní ọdún tó ń bọ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ kò tí ì ṣojú mímu bóyá ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea yóò lè san owó mílíọ̀nù ọgọ́rùn-ún ó euro tí ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ń béèrè fún Victor Osimhen ẹni tó ti gbá góòlù mẹ́fà wọlé níbi ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́wàá fún ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ní sáà tuntun tó ti gbìnàyà bákan náà ni agbábọ́ọ̀lù yìí ti ń ṣe ìrànlọ́wọ́ fún ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ní sáà tó kọjá láti gba ife ẹ̀yẹ ti orílẹ̀-èdè ti ìdíje líìgì orílẹ̀-èdè Serie A ìyẹn Scudetto pẹ̀lú góòlù púpọ̀ tó ti gbá wọlé fún wọn nínú ìdíje líìgì orílẹ̀-èdè Italy ìyẹn Italian Serie A agbábọ́ọ̀lù Victor Osimhen ló ti wà pẹ̀lú orílẹ̀-èdè rẹ̀ ìyẹn orílẹ̀-èdè Nàìjíríà ní ìpalẹ̀mọ́ ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ ojú orílẹ̀-èdè Saudi Arabia ní ọjọ́ ẹtì Friday òní láago márùn-ún ìrọ̀lẹ́ kí wọ́n tó lọ fi igagbága pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Mozambique lọ́jọ́ ajé ọ̀sẹ̀ tó ń bọ̀ agbábọ́ọ̀lù àná fún ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ìyẹn Karim Benzema ló ti ṣe àfọ̀mọ́rọ̀ pé ó ti pẹ́ tí òun ti fi ojú sọ́nà láti lọ kópa níbi ìdíje líìgì orílẹ̀-èdè Saudi Arabia SPL Karim Benzema ló ti mẹ́nu ba ọ̀rọ̀ yìí nígbà tí ó sọ di mímọ̀ sí iwájú wípé látìgbà tí òun ti kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid nìkan bíi ọdún mẹ́rìnlá sẹ́yìn ni òun ti fi ojú sọ́nà láti lọ gbá bọ́ọ̀lù nínú nínú ìdíje líìgì orílẹ̀-èdè Saudi Arabia tó fi mọ́ ìgbà tí òun gba àmì ẹ̀yẹ Ballon d'Or ní ọdún 2022 ni èrò yìí tún so sí ọkàn rẹ̀ Karim Benzema ẹni tó jẹ́ agbábọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù al ittihad lọ́wọ́ yìí ló sọ di mímọ̀ lórí ẹ̀rọ ayélujára ikọ̀ agbábọ́ọ̀lù náà pé lára ohun tí òun fi wá sí inú ikọ̀ agbábọ́ọ̀lù al ittihad ni láti wá gbé orílẹ̀-èdè Saudi Arabia torí ó jẹ́ orílẹ̀-èdè tí àwọn mùsùlùmí pọ̀ níbẹ̀ àti pé orílẹ̀-èdè náà ni wọ́n ti tẹ́wọ́ gbà pẹ̀lú ìfẹ́ tí wọ́n fi hàn sí látìgbà tó ti dá ẹsẹ̀ wọ orílẹ̀-èdè náà bákan náà inú òun dùn láti mú ìdàgbàsókè ṣe ìrànlọ́wọ́ ìdàgbàsókè fún fún ẹ̀ka bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Saudi Arabia sọ eléyìí di mímọ̀ sí iwájú wípé orílẹ̀‐èdè Saudi Arabia ni òun ní lọ́kàn láti ṣojú fún lọ́jọ́ iwájú èyí tí àlá òun sì ti wá sí ìmúṣẹ báyìí bí ẹ kò bá gbàgbé pé Karim Benzema ló ti wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù Al pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù bíi N'Golo Kante Jota àti akọ́nìmọ̀gbà náà fún ikọ̀ agbábọ́ọ̀lù Wolverhampton Wanderers nínú níbàámu bí ikọ̀ agbábọ́ọ̀lù Al-Ittihad ṣe wà ní ipò kẹrin lórí tábìlì ìdíje Saudi Pro League pẹ̀lú àmì mẹ́sàn-án agbábọ́ọ̀lù ọwọ́ iwájú fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona Roberto Lewandowski ló ti fún àwọn akẹgbẹ́ rẹ̀ àti àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù náà ní ìrètí lórí ọ̀rọ̀ ìfarapa rẹ̀ pé ó ṣeéṣe kí òun tètè dé láti ìrìnàjò ìfarapa láti kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ El Clasico láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona àti ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid lọ́jọ́ kẹrìndín lọ́jọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹwàá ọdún yìí níbi ìdíje La Liga lórílẹ̀-èdè Spain agbábọ́ọ̀lù Lewandowski ni ó ní ìfarapa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Porto níbi ìdíje UEFA Champions League ló ti wá sọ ọ́ di mímọ̀ níbi ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pé bó tilẹ̀ jẹ́ pé òun ti wà ní ìpele àti máa padà sí pápá ìṣeré ìgbáradì àti pé òun yóò padà tí ìfarapa rẹ̀ bá ti jiná dáadáa bákan náà tí òun bá ti ṣetán láti padà sórí pápá àti pé òun kò lè sọ ìgbà àti àkókò tí ọ̀rọ̀ náà yóò jẹ́ akọ́nimọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona yẹn Xavi Hernandez ni yóò máa fi ojú sọ́nà pé agbábọ́ọ̀lù yìí wà ní ìkalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ti mi àwọn jù fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona pẹ̀lú góòlù márùn-ún níbi ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́jọ àti pé ìrètí rẹ̀ ni pé kí agbábọ́ọ̀lù yìí fi ara hàn níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ló ti pàdánù àwọn agbábọ́ọ̀lù bíi Lamine Yamal Pedri Frank de Jong Jules Koundé àti agbábọ́ọ̀lù tí orúkọ rẹ̀ jẹ́ Rafinha sọ̀wọ́ ìfarapa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 àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV Samuel Owóyẹmí ló ti mú ìròyìn eré ìdárayá wá sí etí ìgbọ́yín àwa láwọn máa ṣe nǹkan nǹkan ò ní ṣe wá àsìkò ọ̀la Jímọ̀ òní ọ̀pọ̀ irú rẹ̀ láṣẹ lókè rẹ̀.